aláàtí ó ṣe wá ní mùsùlùmí tá a jẹ́ ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam anabi tí ọlọ́run rán sí wa. anabi tí ọlọ́run rán sí wa sallallahu alayhi wa sallam. tí ó ṣàlàyé ẹ̀sìn tó fi jẹ́ pé kò sí ìrújú nínú ẹ̀sìn náà a dúpẹ́ fún ọlọ́run náà a tọrọ àlékún òkè ọlọ́run ìgẹ̀ ọlọ́run fún ànábì wa sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ ẹ̀sìn. صلى الله عليه وسلم ورضي الله تعالى عنهم أجمعين إخوة الإيمان ẹ̀sìn tí ọlọ́run fi rán ànábì tánàbí ṣàlàyé rẹ̀ fún wa yìí ẹ̀sìn tó perfect ni kò sí ìrújú ń bẹ kò sí kò yé mi ń bẹ̀ kò sí dàrúdàpọ̀ ń bẹ̀ ní ló fi jẹ́ pé kò tọ́ sí mùsùlùmí kankan tàbí kò tọ́ sí èèyàn kankan kó máa sọ pé ọ̀run lọ́mọ ẹni tí ó là àkídà abú ká máa sọ pé ọ̀run lọ́mọ ẹni tí ó là ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti sọ fún wa nínú suratul baqara nígbà tó ń sọ fún anabi wa adam aleyhi salatu wa salam lẹ́yìn ìgbà tí shaitan tó ta anabi adam jẹ àtìyàwó rẹ̀ ntọ́lọ́ ní kí wọ́n má ṣe tó ní kí wọ́n ó ṣe ibi tọ́lọ́ ni wọ́n má tí wọ́n débẹ̀ tán tí punishment wá dé látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run punish Adam àti ìyàwó rẹ̀ gbogbo ọ̀rọ̀ yẹn ti yé wa wípé ìyàwó rẹ̀ náà ló ṣe sábà bíi. bí wàhálà ṣe wọlé tọ̀ wọ́n à ń bẹ Allah subhanahu gbogbo àwọn obìnrin wa ọlọ́run mọ̀ sí wọn ló kún fa wàhálà fún wa a sì ń rọ èyí tẹ́ ẹ jẹ́ obìnrin náà tẹ́ ń gbọ́ wá sí ẹ gbìyànjú kọjá yí pé ìlànà tọlọ́hun tànábì lẹ́ẹ̀ máa tẹ̀lé tẹ́ ẹ fi ní jẹ́ okùnfà wàhálà fún àwọn ọkọ yìí torí pé tóbìnrin bá ti jẹ́ okùnfà wàhálà fọ́kọ ó ti jẹ́ wàhálà fọmọ tí ó bí náà àbọ̀mọ tó bá bí. ìyá wa Hawa ọ̀dọ̀ rẹ̀ ni ṣàìtọ́ni gbà wọlé àṣẹ́kùbọ̀ yẹn náà lọ ṣẹ́kù lára ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lónìí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ilé tó bá dàrú márèjì tó collapse ọ̀dọ̀ àwọn obìnrin ni ṣàìtọ́ni máa ń sábà gbà wọlé ntí o tó nǹkan ntí èsàrẹ̀ ntí ọ̀jọ́ra wọn àwọn obìnrin ó kàn rúpọ̀ ń sìn yóò dẹ̀ sọ di nǹkan bàbàrà. ṣàìtọ́nù gba ọ̀dọ̀ ìyá wa Hawa wọlé nígbà tó lọ ń dá anabi Adam aleyhi salatu wa salam tó fi sínú ọgbà àdẹ́ra mo sì máa sọ fún wa pé kìí àlìjánná táwọ̀ tá bá kú tán ni ọlọ́run fi ádámù síjọ́ mo ti sọ àwọn reasons tó báàkì yẹn fún wa tá fi mọ̀ pé kìí àlìjánná yẹn òun ni ádámù wọ̀ lọ́wọ́ àtìyàwó rẹ̀ níjọ́ kínní àná bóyá kí n tún sáré rìfì tàbí ìdí àkọ́kọ́ fi mọ̀ pé àlìjánná kìí ṣe lọ́lọ́run fi ádámù àtìyàwó rẹ̀ síjọ́ kínní àná ìdí àkọ́kọ́ ni pé àlìjánà yẹn èèyàn níwọ̀bẹ̀ láì kú ádámù ò kan rí ni pé àlìjánà yẹn èèyàn níwọ̀bẹ̀ láì ṣiṣẹ́ ádámù ò ṣiṣẹ́ kankan rí ìdí kẹta ni pé yẹn ti wọ̀bẹ̀ tán kò sí tí ó gbé yẹn jáde ń bẹ̀ ni ádámù ò ní jáde ń so n tó ń jẹ́ àlìjẹ́nà ń bẹ̀ yẹn ìkànnù ààyè ìdẹ́ra so nínú ayé náà àlìjẹ́nà wà láyé àwọn oasis yẹn àwọn conducive places yẹn àwọn ibi tó yẹ kó tẹ̀yẹ̀ bá wà ọkàn rẹ̀ ó balẹ̀ nínú èdè nínú lugarabiya nínú Arabic language àlìjẹ́nà náà ni wọ́n pè é do you get it? àlìjáná náà ni wọ́n ṣe kí ni o irú ilé táwọn gómìnà ń gbé yẹn ilé táwọn ọlọ́lá tó yẹ pé gbogbo tí wọ́n máa ń nídìí níta ayé níbẹ̀ ní àrọ́wọ́tó wọn àlìjáná náà ni wọ́n pè irú àyè bẹ́ẹ̀ oko tó bá jáde dáa èyàn gbin kòkó ọlọ́wọ́ ní kí kòkó yẹn ó jáde dáa èyàn gbin obì ọlọ́wọ́ ní kóbì yẹn jáde dáa èyàn gbin ọsàn èyàn gbin iṣu èyàn gbin ẹ̀gẹ́ èyàn gbin ọ̀pẹ ó wá jáde dáa ó túrí wéréwéré ó dúró dáadáa ó so dáadáa irú oko bẹ́ẹ̀ kí ni wọ́n pe o àlìjánà nínú èdè lárúbáwá mo rò pé a ti gẹ̀ẹ́tì ẹ̀ ìnìhìtọ́t àti ìtàkọ́dùm tó wà fún èdè nìyẹn fáwọn tá a bá ń kọ́ adab inshallah. ṣùgbọ́n tá a fẹ́ lò bẹ́ẹ̀ ni pé ìgbà tí ṣàìtọ́nù gba ọ̀dọ̀ ìyá wa Hawawu wọlé Hawawu ni ṣàìtọ́nù lórí mú ìyàwó lórí mú ìyàwó gba èso tí ọlọ́ni kú ọmọ jẹ lọ́wọ́ ẹ̀ ṣàìtọ́nù fi oríṣiríṣi ọ̀rọ̀ ó fi tàn ìyàwó nígbà tọkọ ò sí gbogbo àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé kódà bó jẹ́ pé yóò dalẹ̀ obìnrin rú bí èso sọ tí yóò dalẹ̀ ẹ̀rú obìnrin ó sì tẹ̀lé. yàrá àwa tẹ̀lé ọ̀rọ̀ yẹn ó gba èso ó gba tọkọ ẹ̀ lẹ̀ ntasáfẹ́ ló bẹ̀ ni pé ntọ́lọ́ ni wọ́n mọ̀ ṣe wọ́n ṣe ó wá padà di pé ọlọ́ni ìhìbìtú mi ni àjẹmí àyè inú ìgbádùn tí mo fi yín sí nígbà tẹ́ ẹ ti lè ṣe tí mo ní kẹ́ ẹ má ṣe yẹn tẹ́ ẹ tẹ̀lé ṣàìtọ́ọ̀nù tí mo sì ti sọ fún yín pé látà àbúdù ṣàìtọ́ọ̀nà ẹ̀yin èèyàn ẹ má tẹ̀lé sù ẹ̀yin ọmọ ádámà ẹ má tẹ̀lé látà kùtùwà ti ṣàìtọ́ọ̀nù. ẹ má tẹ̀lé ìlànà tẹ́sù bá lálẹ́ fún yín ìlànà tẹ́sù lálẹ́ fún yín ẹ má tẹ̀lé innahu lakum adúwò mubinun èṣù ọ̀tá lọ́jẹ́ fún yín ọ̀tá tó yẹ kẹ́ ẹ sá fún tí ó yẹ ni. ádámà wá fa akhrajahuma mimma kana fihi ṣàìtọ́nù wa mú wọn kúrò oríire tí wọ́n wà ó mú wọn kúrò nínú ìdẹ̀ra tí wọ́n wà ó mú wọn kúrò nínú ìgbádùn tí wọ́n wà téèyàn bá tẹ̀lé ọ̀rọ̀ èṣù nínú ayé rẹ̀ náà bẹ́ẹ̀ bá tẹ̀lé ọ̀rọ̀ èṣù nínú ẹ̀kọ́ tí ń kọ́ téèyàn bá tẹ̀lé ọ̀rọ̀ èṣù nínú ẹbí téèyàn bá tẹ̀lé ọ̀rọ̀ ṣàìtọ́n nínú ètò yóò mú kúrò nínú ìgbádùn àìmọye ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí wọ́n ti kúrò nínú ìgbádùn ṣàìtọ́ni ti tàn wọ́n jáde wọ́n ti kúrò nínú ìgbádùn wọ́n ti wá wà lórí oh god àìmọye ọkùnrin náà lónìí tó yẹ pé ṣàìtọ́ni ti tàn jẹ ó ti tẹ̀lé obìnrin tí ò nítumọ̀ ó ti lé obìnrin àlùbáríkà kúrò nínú ilé fúnra ẹ̀ òun náà wàá mọ̀ pé òun ti gbá iná mú àìmọye ọmọ lónìí tó jẹ́ pé ṣàìtọ́nì ti lé kó ń di ẹ̀kọ́ rẹ̀ ọmọ tí bàbá àti ìyá rẹ̀ ń léèwé pé kó lọ kẹ́kọ̀ọ́ kó soríire tó wá lọ sẹ́gbẹ́ òkùnkùn nínú kọ́ jẹ́ pé wọ́n pààyàn àbí wọ́n fẹ́ mú wọ́n wá ń wá kiri àbí wọ́n fẹ́ pa òun náà ṣàìtọ́nù kò lóore kankan tí ó ṣe fún yẹn ju kó mú yẹn kúrò ní oríire téèyàn wà kó fìyàn sínú orí ibú lọ ṣàìtọ́n kò lóore kankan tí ó ṣe fún yẹn ju kó mú yẹn kó nù gbádùn kó fi yẹn sínú ìyà ṣàìtọ́n kò lóore kankan tí ó ṣe fún yẹn ju kó mú yẹn kó nù mọ́lẹ̀ kó lọ jù yẹn sínú òkùnkùn ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan téèyàn bá ṣe tán èyí wà ní àdáyìnà tí n bá wá mọ̀ ní kí ni mo wá ṣe yìí lọ́lọ́wọ́ bá ti sọ fánú Qur'an a'udhu billahi minash shaitani rajim kàmátàlì ṣàìtọ́n. إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين ọlọ́run ni ẹ ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí èsìra ẹ̀yin ìyàwó àtọkọ ẹ jẹ́ kí èsìra yín ẹ̀yin ọmọ sọ́wọ́n òbí ẹ jẹ́ kí èsìra ẹ̀yin ọ̀rẹ́ láàrin ara yín ẹ jẹ́ kí èsìra ẹ̀yin ẹlẹ́sìn ẹ jẹ́ kí èsìra kọ́rọ̀ náà ni ìnsá òun ni ó fún yàn tí ń kírun pé má kírun mọ́ kọ́lá ní insanikfur òun ni ó fún obìnrin tí ń gbọ́ rẹ̀ pé má gbọ́ rẹ̀ mọ́ ìwọ náà jọ yìí kò sí ń ṣe òun náà ni fún ọkùnrin pé má tọ́jú ilé mọ́ ìwọ náà má ṣe fàájì kí òun náà ni ó sọ fún ọmọ títí ń kàwé rẹ̀ dáadáa wípé òòríta ọ̀jáde ọ̀sọ́jí ọ̀dàmọ̀ mọ́kàwé mọ́ jọ́yìn àwọn ẹgbẹ́ òkùnkùn ìwọ ọmọbìnrin tó ń kàwé dáadáa mọ́kàwé mọ́ kò lè tó bá yẹn mọ́ kìdí gba mọ́ lọ sẹ́díìsì àwọn lecturers falama kafaro téèyàn bá wá tẹ̀lé ní tíṣe ìtọ́nù wí falama kafaro ọmọ tí ń kàwé rẹ̀ tẹ́lẹ̀ tí ọba kàmọ́ tó lò náà fẹ́ máa fi dígbà máàkì falama kàfàrọ̀ ọkọ tí ń tọ́jú ilé tẹ́lẹ̀ tí ọba tọ́jú ilé mẹ́tọ́gbọ́n ṣètánì wí tó náà ń dágbòrò kí falama kàfàrọ̀ obìnrin tó ń àtọkọ rẹ̀ jọ ń mánéèjì ìgbésí ayé ara wọn tí lè wọ́dẹ̀ ń dùn tó náà wá wò pé ìjọ òòlò náà tó fẹ́ bọ́ sáyé tọ́ba tẹ̀lé tíṣẹ́ ìtọ́nu wí falama kàfàrọ̀ ọ̀rẹ́ tí jọ ń finú gidi bára wọn lò tẹ́lẹ̀ tí wọ́n bá wá tẹ̀lé ti ṣètọ́ni wípé ìwọ lọ́gọ ọ̀rẹ́ rẹ smarti ju ọlọ tó náà bá tẹ̀lé tọrọ wọn bá wá dàrú tí gbèsè ayé wọn dàrú tí ilé wọn dàrú tẹ́sí dàrú mọ́ wọn lọ́wọ́ kọ́lá ìníbarí omink ṣàìtàn wà á máa sọ fún pé èmi ọ̀bọ ọ̀sẹ̀ mọ́ o ìníbarí omink èmi ọ̀bọ ọ̀sẹ̀ mọ́ o ìní àkàfùlọ́ha. Rabbal alamin èmi ń bẹ̀rù ọlọ́run ọba ọba tó dá gbogbo nǹkan tí ń tọ́jú gbogbo nǹkan ìlú ọmọ tó fi jẹ́ pé téèyàn bá ṣe tí ò dáa téèyàn máa regret yóò ní ah wọ́n lọ ìdẹ̀fẹ́ lọ o ah, ìdẹ̀fẹ́ dá sí ọ̀rọ̀ yìí o ah ìdẹ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ o ah ìdẹ̀fẹ́ lé obìnrin jáde o ah ah nígbà tó sì kọ́kọ́ ń sọ kí mi ìdẹ̀ tètè gbọ́ mi ìfẹ́ jáde lé ọkọ mi o ọ ìsìfẹ́ jọyọ̀ àwọn ẹgbẹ́ òkùnkùn yìí o lòun ọ̀wá lè gbélé lòun ò lè gbé ọ̀nà yìí ṣàìtọ́nù ti wá bá padà pé orí ẹ̀ ni ò pé ṣe bí èsè pé mo fọ́ọ̀sì ẹ ebi mọ̀kà sọ fún ọ pé kó o ṣe ni ó dẹ̀ ṣe ebi mọ̀kà sọ fún ọ pé kó o lọ jí nǹkan ni ó dẹ̀ jí ṣé mo fọwọ́ rẹ lé ni wọ́n wá ń lé ọ kí wọ́n fẹ́ pa ọ́ àbí wọ́n tì ọ́ mẹ́wọ̀n ìwọ obìnrin tó wá padà wá dẹ́n tó jẹ́ wípé ìwọ tó jẹ́ wípé o níyì ọ pàtàkì tẹ́lẹ̀ ọ wá dẹni tọ́jẹ́ yín pé àwọn tí ò ní ìtumọ̀ ní padà wá wọ́n padà wá wọ́n padà wá ń yọwọ́ rẹ ìwọ tó dúró dáadáa tó wà nílé ọkọ tó o ti wà láàyè tó dáa tẹ́lẹ̀ tẹ́jọ ń yí mọ́ tẹ́jọ máa bẹ lọ́n pé kọ́lọ́n kó ṣàánú wa tọkọ rẹ kọ́lọ́n kó lànà fún yín tó bá ti là kọ́lọ́n kó jẹ́ ọ̀fẹ́ tó bá fún kọ́lọ́n ó gbòòrò ẹ̀ tẹ́lẹ̀ ọ wá padà wá dẹni tó wípé ìlọ̀kulọ̀ ni wọ́n padà wá fi ń lọ̀ ọ́. nígbà wọn ti mọ̀ pé ọ̀làdé ọ̀làdé orí mọ́ ó wà padà mọ́ sọ pé ah, ọkọ rẹ lágbájá kò sì burú báyìí tó ọ nígbà o ọkọ náà tó ti ṣe tí rẹ ṣàìtọ́ ni ọ wà ní ṣé mo fọ́ọ̀sì rẹ ni ìwọ tó kírun tẹ́lẹ̀ tó ìwọ tó kí ń lọ òde òru tó kí ń rìndí òru tẹ́lẹ̀ tó wá padà wá jọyìn àwọn tí ń rìndí òru ọba bàgbà kó pàdé èwo wá lélẹ̀ ìṣètọ́ ni òní èmi mo tì ọ́ jáde ebi mo kàn fún ọ nímọ̀ràn ni o dẹ̀ tẹ̀lé ìlófà níjọ́ tí Adam àti ìyàwó rẹ̀ Hawawu tí wọ́n tẹ̀lé ìmọ̀ràn ṣàìtọ́ọ̀nì tí wọ́n wà níbi tọ́lọ́ ti ní kù láàárọ̀ gàdà àìsùn ṣítùmọ̀ ẹ máa gbádùn níbi tẹ́ wà yìí ẹ̀yin méjèèjì kù láàrà gàdà àìsùn ṣítùmọ̀ ẹ máa gbádùn ẹ máa jayé ẹ máa flẹ́ńjọ̀ nínú ibi tí mo fi yín sí. falátakírọ̀ bá a bí ìṣàjàrọ̀ta ntí kẹ́ ẹ má dé ibẹ̀ níbi igi yìí ẹ má dé ibi igi yìí àmọ́ gbogbo àyè yòókù asẹ́lẹ̀tọ̀ fún yín ẹ máa lọ ẹ máa jẹ ẹ máa mú bẹ́ẹ̀ ẹ máa gbádùn ẹ̀rìn síbi tó bá wù yìí falátakírọ̀bà ábí ṣàjàrọ́tà igi yìí ẹ má débẹ̀ ẹ má jèso ẹ má débi igi yìí gan látakírọ̀bà ábí ṣàjàrọ́tà ọlọ́run ọba sọ wípé ẹ má débi igi yìí ọlọ́run sọ pé ẹ má jèso tọ́bajá wípé ẹ má jèso ni ajá pé wọ́n lè débi igi. tí ẹ bá wá débi igi wọn lọ sọ yín pé àwọn ọ̀mọ̀gbà táwọn padà jèso ní torí páwọn ń débẹ̀ ọlọ́run ọ̀wá ní ẹ má jèso ní ẹ má kúkú débi igi yìí pàápàá fàlàtà kírọ̀bà àní ìṣàjàrọ̀ta ẹ débi igi yìí fàázàláwùmọ ṣàìtọ́nù àníyá ṣàìtọ́nù wà tán àtìyàwó àtọkọ wọ́n jẹ ntí ọ̀yẹ́ kí wọ́n jẹ fàkàrọ̀jáwùmọ mímọ̀ káàná fi hì wọ́n wá padà wá di ẹni tí ṣètánì lé jáde nílé ọlá ṣètánì gbọ́lá lọ́wọ́ wọn wàhálà wá dé ádámà bẹ̀rẹ̀ dààmú hawawu bẹ̀rẹ̀ dààmú títí títí títí. tó fi wá di pé ádámọ̀ ó wá bẹ̀rẹ̀ sí repent ó bẹ̀rẹ̀ sí ronúpìwàdà ah nta ṣe yìí ntọ́lọ ni a máa ṣe òun la ṣe yìí ntọ́lọ ni a máa jẹ ntọ́lọ ni a máa dé ibẹ̀ la dé yìí ah ó wá bẹ̀rẹ̀ sí banújẹ́ lórí yìí ibẹ̀ ni àánú ọlọ́run ọba ti wá lé ádámọ̀ bá fatala kọ mi rabi kálímà ti ń lẹ́yìn. fatalakọ́ ádámù mi rọ́bì kàlímàtì nfatábà alẹ́ yìí ọlọ́run wá ní káádámọ̀ padà ṣe déédéé kòǹgẹ́rẹ́ nípa pé àwọn tí ó fi bẹ́ẹ̀ lọ́nà tọ́lọ́ wọn padà gbà ọlọ́run gẹ̀ fúnra rẹ̀ ló tó wá kọ́ ádámọ̀ ẹ̀wù bọ́lọ̀ ń ṣe láàánú tó sẹ́mu kó tó wáyé pàwọn àlèyàn sẹ̀ ọ̀nà tí ó gbà repent tí ó padà ráàánú ànífihàn. ẹ wọ́n bọ́lá wọn bá ṣe jẹ́ láàánú tó tálà kọ́ ádámù mírọ́bì kàlímọ́tìn ádámù wá padà wá ṣe kò ń gẹ́ àwọn ọkọ̀ ọlọ́run tó lè fi bẹ lọ́hùn ọyá ádámù àti ìyàwó lọ́sẹ̀ ádámù àti ìyàwó lọ́sẹ̀ ó sì wá jẹ́ wípé tálà kọ́ ádámù mírọ́bì kàlímọ́tìn. kò sí wá jẹ́ pé àtìyàwó àtọkọ náà tún jọ rí solúsàn sí wàhálà èyí ń kọ́ wa pé ntóbìnrin rí ọ dálẹ̀ ọkùnrin náà rí ọba tán ṣètìlí ara ṣe tó jẹ́ pé àwọn ọkùnrin iṣẹ́ ta gbà obìnrin wa ànímọ̀gbà tí ń lọ ṣe bísíǹsì pẹ̀lú ẹnìkan ń bàbá wa dọ̀rẹ̀ sí lọ́rùn ní àgbẹ̀ abẹ́ẹ̀rí kíní kan ṣe kíní kan rẹ àwa náà láti wá lọ ọ̀fẹ́ lọ báyàwó mi gbowó rẹ̀ níta kó sínú ẹ̀yìn ọkùnrin fàtàlà kọ́ ádámù mi rọ́bì yìí kàlímẹ́tìn ebó àtìyàwó ẹ̀ ní ẹjọ́ sẹ̀ kò sí wá jẹ́ pé wọ́n jọ wá wá solution sí problem tí wọ́n ni Adamu náà lọ padà wá wá solution sí problem tó jẹ́ pé the whole family lónìí iná lọ́fà tó fi jẹ́ wípé gbogbo àwa tá a bá jẹ́ ọkọ tá a fẹ́ fẹ́yàwó a gbọ́dọ̀ gbà pé gbogbo nǹkan tí gbogbo responsibilities masuliyat orí wa ló wà nípa obìnrin wa yóò dẹ̀ rí bẹ́ẹ̀ torí pé ọlọ́run kì í ṣalábòsí ẹnìkan lọ́tọ́ ọmọ rẹ̀ ní primary school secondary school tó fi lọ́yà institution pé ó tẹ̀ tó kọ́ lẹ́kọ̀ọ́ kéwú àbọ̀ rẹ̀ níbi iṣẹ́ ọwọ́ àmọ̀ṣẹ́ tán ó kéwú tán ó kàwé tán ó jáde tán ìwọ́kàlọ́ mú ni ó kà mú kó lé bàbá rẹ̀ ni. nǹkan tó yẹ kó máa ṣe tí ó fi rọ́pò tí ó fi ṣẹ̀ṣẹ̀ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ lórí títọ́ tí wọ́n tọ̀ ìwọ náà máa ṣe. ẹ gbọ́ báyìí ṣé bí ìwọ tó ń pe graduate nìyàwó mi ṣé wọ́n lọ sọ di graduate ìwọ lọ sọ débẹ̀ ṣé bàbá ti yà rẹ̀ lọ́tọ̀ débẹ̀ tàbí à ìyàwó mi fashion designer ni ó mọṣẹ́ ó lọ́mọṣẹ́ pọ̀ ó ló nírinṣẹ́ ṣé ìwọ lọ fi síbi iṣẹ́ àwọn tí wọ́n fi síbi iṣẹ́ ibi tó fẹ́ ṣe fírídọ́ọ̀mù náà ló tún mú sọ́dọ̀ ló ṣe free and go ọmọ ọlọ́mọ parí sùkúù tàì parí sùkúù lọ lọ ilé wọn pé tọ̀ ilé ìdúró mọ́ gbogbo ìnáwó tí wọ́n ná lé lérí nìí ìwọ lọ rẹsipirokéètì ìwọ lọ padà lọ ọmọ ṣe bágbára rẹ bá ṣe mọ so torí ẹ ló fi jẹ́ wípé èèyàn ò kí ń yan èèyàn ò kí ń pa àna rẹ̀ tì ọkùnrin tó bá pa àna rẹ̀ tì tí ọ̀lọ́ máa ṣe dáadáa sílẹ̀ àna rẹ̀ kì í sọkùnrin rẹ̀ torí náà kíkálukọ́ ya rẹ́dì kó tó lọ fẹ́yàwó ọ̀rọ̀ ti ń bẹ lórí ipá fẹ́yàwó gẹ́gẹ́ bí Islam ṣe gbé kalẹ̀ ọkọjá kọkàn mọ́mọ́ ọlọ́mọ kó amúsọ́dọ̀ kọ́ máa wá wúlò fún wọn kọ́ gbáko lọ́dọ̀ àwọn òbí rẹ̀ kí wọ́n wá mọ̀ wá ṣe dáadáa kankan fáwọn òbí ìyàwó rẹ̀ bọ́lọ̀ ń bá ṣe fún ọ lágbára mọ́ láti lè máa dáadáa padà dáadáa tí wọ́n bá ọ tọ́ níléèwé nílé kéwú àbíbí iṣẹ́ tí wọ́n ràn ádámà tìyàwó rẹ̀ lọ́dáràn ádámà nìkan ní wá solution tàlàkọ́ ádámù mi rọ́bì kalimatin ádámù wá rí àwọn ó kọ ọlọ́run tó lè fi bẹ̀ lọ́run fatábà alẹ́ yìí ọlọ́run wá gbàtúbà ádámù ọlọ́run foríjì tọ́lọ́mbà yìí ti gbà fọ́kọ ó ti gbà fúnyàwó ibi ẹ̀yìn obìnrin ó ti mọ̀nù pé àdúrà yìí ò lè dágbà àti kọjá pé lábẹ́ ọkọ yìí náà ni. so gbogbo obìnrin tó wáyé pé ara rẹ̀ nìkan lọ́mọ̀ pé bí tọkọ bá ṣe lè rí kórí òun náà ò níbi tí ó lọ torí pé oríire wọn abẹ́ ọkọ̀ lọ́lọ́run fi sí sẹ́ni bọ́lá ń ṣe ti ayé bọ́nú ara wọn báyìí ìyàwó àtọkọ ọ̀ràn téèyàn kọ́kọ́ dá láyé ìyàwó àtọkọ lọ́dà ádámù àti hawa ní ẹjọ́ dáràn ta ni wọ́n wá solúsẹ̀ sọ̀ràn ọkọ nígbà tí solúṣọ̀ wa dé tọ́lọ́run wa gbàdúrà ṣé tọkọ nìkan lọ́lọ́run wa dágbà ṣébí tá a méjì náà lọ́jọ́ gbà tọ́ ọ bá ti ń sọ pé kọ́lọ́run jọkọ rẹ ó soríire ìtumọ̀ rẹ ni pé wọn náà ti bẹ Ọlọ́run kó o soríire lábẹ́ ọkọ nù ni àwọn ọmọ rẹ náà kó soríire so gbogbo obìnrin tó bá jẹ́ yí pé oríire ọkọ ò nítumọ̀ sí kó náà gbàgbé pa oríire ara rẹ àtoríire ọmọ ẹ gbọ́dọ̀ obìnrin àlùbáríkà afọkọ afọkọ ni ó di lérí tọ́lájà ah, ọkùnrin ọmọ ṣe é pọn ọmọ tó ń ṣe ni ọlọ́run ẹ ṣalábòsì tọ́ ọ bá lè bẹ lọ́hùn tọ́ ọ ṣàdúà tọ́ owó ọ̀nà tọkọ rẹ fi sóríire tọ́ bá jẹ́ pé ìwọ ọlọ́run ló ń sábàbí tọkọ rẹ fi sóríire tọ́ bá fẹ́ yàn ọjẹ tọ́ fẹ́ ṣàbòsí fún ọ ọlọ́run mọ bí ó ṣe sọ̀rọ̀ rẹ padà. ẹ̀yin kì í wo gbogbo àwọn ọkùnrin tí wọ́n máa dọ́jì responsibilities wọn ni wọ́n èmi tẹ́bárọ́kùnrin tẹ́ pé ìyàwó rẹ̀ ní máa yẹ gbogbo nǹkan lẹ̀ fún ah, ìyá wọn ní ọ̀tọ́jú wọn lọ́báyà rẹ ọmọ owó kíníkan lọ́báyà rẹ ọmọ owó kíníkan lọ́báyà rẹ irú ọkùnrin bẹ́ẹ̀ lọ́báyà rẹ rẹ ń darí oríire ọ̀dọ́ sọ́dọ̀ ìyá náà ìyàwó ni ọmọ gbọ́ bùkátà ọlọ́run mo ti ṣeríjì yín ṣùgbọ́n eh, ibi tá a ti gbọ́dọ̀ sọ́ra nù o ẹ̀san ọ̀ràn yẹn ni kọ́lọ́ sọ wa mo ti foríjì ibi tó mi ní ajẹmíyà ẹ kúrò níbi tí mo fi ń sí náà ngbà tí mo fi ń bẹ̀ tẹ́ ń gbádùn láì ṣiṣẹ́ fún gbádùn tẹ́ ń gbá ẹ̀ mọ yìí ẹ wá lọ ṣiṣẹ́ fún pé bẹ́ẹ̀ bá gbádùn báyìí ẹ gbọ́ ibi tẹ́yìn ó ti mọ̀ wípé kò sí oríire kankan tí ó wà lọ́fẹ̀ẹ́ nìyẹn èèyàn kì í rórí ehe o tó o bá dúndùn kó o fẹ́ rórí ehe ò ní ṣe oríire yẹn ṣiṣẹ́ fún ni nígbà tọ́lọ̀ ń fi ádámù àti ìyàwó rẹ̀ hawaù sínú gbádùn sílé ìdẹ̀ra wọn à ṣiṣẹ́ fún wọn à ṣe kankan bí wọ́n misuse wọn à lò dáadáa aláàbínú sí wọn wọ́n bẹ̀bẹ̀ wọ́n repent aláàgbà repentance wọn ṣùgbọ́n aláwa ni ẹ mo ti gbọ́ ní ìbínú mọ́ àmọ́ bẹ́ẹ̀ bá sórí rẹ nísì ẹ wà lọ ṣiṣẹ́ fún oríire tẹ́sí ibi tùmí ni ajẹmí yẹn ẹ sọ̀kalẹ̀ nínú nínú ibi tẹ́ ẹ wà tí ẹ ti ń jẹ tẹ́ ẹ ti ń mu tẹ́ ẹ ti ń gbádùn láì ṣiṣẹ́ fún ọ̀yá ẹ lọ ẹ sọ̀kalẹ̀ fún bẹ́ẹ̀ báàdùn kò lè bá dé àdúwòn ẹ wá ma bara bára yín fàn án láyé ẹjọ fẹ̀rín ẹjọ fẹ̀rín dájọ́ kókó láàrin ara yín ẹjọ ẹjọ́ kówó partnership èmi àtọ̀rẹ́ mi one million tèmi ni one million tiẹ̀ rè ìwọ ni wàá lọ rìn ọkẹ́ lọ rìn kówó wọn wá di five million wa wò bí ó ti sọ pé kí ló mi mọ́ lọ three million pè kite tẹ̀ tí òun náà wà nílé náà kọ́ máa wò pé ah, tó kówó yìí bóun ni gbogbo ẹ̀ ó sì jẹ́ tèmi kó náà ọmọ wa bí ó ti pa ọmọ wa bí ó ti pa ibi tu mi ní ajẹmíyàn ẹ kó onú fi ń ṣiṣẹ́ ẹ̀mọ yìí ẹ̀ báàdùkùn àdúwòn ẹ lọ fi kú ẹ̀fẹ́ra yín i love you i love you kọ́ wa dẹ padà di pé kí la ṣe tẹnu rẹ̀ wú báyìí kí ló dé tójú rẹ̀ wú báyìí ọkọ rẹ̀ lọ́nà kí ló dé ta lógun lọ́bẹ̀ ìyàwó rẹ̀ lógun lọ́bẹ̀ èyàn ṣe bẹ̀rẹ̀ dáadáa téèyàn yọrí báwọn. ibi tún bí ní ajẹ́ nìyẹn lọ́lọ́dẹ sọ̀kalẹ̀ ẹ kúrò nínú ìdára tá a fi ń ṣiṣẹ́ ṣiṣẹ́ fún tẹ́ ẹ̀ mọ iye ẹ̀ báàdù kùmìlì bàdé adúwòn ẹ lọ́ ní ọ̀kọ̀ọ̀kọ́ dá fún ẹbí wa kọ́ ya má dá fún gbogbo yín. ẹni tó náà ní kó wípé kàkà kí n bu wọn màá wéṣì ẹ ẹni tó òun ò ní kó wípé òun ò ní lóòótọ́ ṣùgbọ́n adẹ́tẹ̀lẹ̀ òun ò lè fún wàrà àmọ́ lè dànù bájú kúmílì bá dín nàdú wò ẹ má lọ jà ẹ má lọ bára yín jà ẹ má lọ gbógun tira yín lórí tí ò nítumọ̀ ẹni tá a fún lónìí ẹni tá a ti fún tó yẹ pé ọ̀la tá a fẹ́ fún tiẹ̀ fẹ́ ju tẹ́ni tá a fún lónìí lọ kó ti máa bínú in advance ẹni tá a fún lónìí náà tóun náà rẹ̀ ń tá a ti fún tó yẹ pé ẹni tá a fẹ́ tá a ti fún tá a fẹ́ fún lọ́la yóò pàdé bíi pé ẹni tá a fún lónìí gan padà tó jẹ́ ń bẹ̀ kó náà wọ́n náà bẹ́ni tá a ti fún òtẹ́ni ní. bàdùkún lè bàdí adùn wò ni ẹ sọ̀kalẹ̀ kú bẹ ẹ bá fi sínú gbádùn lẹ mọ ìgbádùn bí wọn bá ti fún yẹn láyé jẹ tí ọba ti máa yé jẹ ìyá lókùn ti ń béèrè ibi tún mi ní ẹjẹ nìyẹn ẹ sọ̀kalẹ̀ ẹ kó nù ìdẹ̀ra tá a fi ń sí tẹ́ ẹ ṣiṣẹ́ fún tẹ́ ẹ wá mọ iyẹ bádùn kú ní bádùn àdúwò ẹ lọ́ máa bára yín dẹ́ ẹ lọ́ máa gbógun tira yín lórí tí ò ní túmọ̀ ẹ fẹ̀rín talẹ̀ fúnra yín ẹ fẹ́ kó parí ẹ̀ ẹjọ ẹjọ kúrò nílé dáadáa ẹ wọlé lọ́tọ̀ọ̀tọ̀ ẹjọ kúrò nílé papọ̀ ẹ wọlé lọ́tọ̀ọ̀tọ̀ pẹ̀lú bínú bẹ́ẹ̀ sì máa lo ayé lọ́nu ni. ibi tù ẹ sọ̀kalẹ̀ báàbí kúmlí báàdì náà dùn wòn ẹ lọ dọ̀tá ara yín mú ọ̀rẹ́ rẹ lọ ibi títí ń dá fún ọkọ lọ padà lọ dí ọ lọ́wọ́ mbẹ́. fọkọ rẹ hàn ọ̀rẹ́ rẹ kọ padà wá padà wá lọ bá ọkọ rẹ lẹ́yìn pé ẹ ẹ ẹ lójú ẹ mọ̀ràn wò ni ẹ ẹ ẹ ríran ni sẹ́rù lágbájá lọ ayẹkẹ́ máa tẹ̀lé ntọ́jà pé tí bá bùkéré ọkọ mẹ́fà mọ̀mọ̀ pẹ̀lú ẹ̀ tó sì jẹ́ pé rọ ni. bàdùkùn lè bàdùn ní àdúwò ẹ lọ́mọ ọmọ bíi tí ó ti dáa fún ara yẹ ẹ lọ́mọ gé gidi ẹ mọ competition against the success ara yín ibi tún mi ní ẹsẹ̀ mi yẹn ní ẹ̀sọ́ kálẹ̀ kó mi ìgbádùn tá a fi ń sí tẹ́ ẹ̀ mọ iyì rẹ̀ torí pé ẹ̀ ń sẹ́kùn ẹ wá lọ ṣiṣẹ́ fètò ẹ pé wọn ò ní wo ọjọ́ tó o ti ń ṣe wàhálà bọ́ ọjọ́ tó dáa fún ọ ni wọ́n rí wọ́n àfẹ́kọ́ bàjẹ́ ọjọ́ kan sórí eré dùn ṣe sórí eré rọrùn ṣebí náà ní kálukú létí ò tí ì rí ṣe ìkọlọ̀ ń já sórí rí ká wá wo pé oríire tẹ́nìkan ti ń ṣe láì mọye ọdún bọ̀ tọ́lọ̀ ń padà wá ní kó fẹ́ yọ kéèyàn ó sì lọ dúró tìjọ́ kan kó sì nàbọ sí báyìí báwo kó sì pa. ìkọ́tàn iman ẹ jẹ́jà fura ọlọ́run tó wá sọ bẹ́ẹ̀ ọlọ́run tó dáyé tó gé ayé lẹ́gùn nítorí ń ta àfọwọ́fà ibitu mi ni àjẹmí an sọ̀kalẹ̀ gbogbo yín ẹ kúrò nínú gbádùn tá a fún yín tẹ́ ẹ ṣiṣẹ́ fún tẹ́ ẹ wá mọ iyì rẹ̀ tẹ́ ẹ wá lọ ṣe tí ọ̀yẹ́ kẹ́ ẹ ṣe bóbìnrin náà bá wá wọlé ọkọ tọ́lọ́wọ́ bá ṣàánú rẹ̀ láàrin bí gbogbo ayé ṣe dàrú tí ọ̀sọ́kọ mọ́ yìí. ẹni tá a wá jàjà ní kó rí tí ọba tó wá ibi tú mi nìyà jami an ọlọ́wà ní kú òun bàtúkún lè bá a dé lọ ibi tí wọn ò ti ní mọ yìí rẹ ọkùnrin náà ta sàánú tọ́jà yìí pé tẹran ti dàpọ̀ mọ́tò èèyàn padà wá jàjà fún ní obìnrin kò ní wá kí nǹkan rẹ̀ ó bàjẹ́ dúkìá tọ́lọ́hún ọba fi sí obìnrin lára tọ́jẹ́ tọkọ kò ní lọ gbé fẹ́lómìn dúkìá ọkọ gẹ́gẹ́ tọ́ra alẹ́ tẹlifíṣàn fídíò nkankan kò ní wá kọ́ bàjẹ́ kọ́ dàbí wọ́n ń jà ọkùnrin tó náà wàá mọ irú obìnrin bẹ́ẹ̀ ibi tù mí ní ajá mi àkúò lọ́dọ̀ ẹ̀ obìnrin bẹ́ẹ̀ wà bọ́ ọmọ lọ́wọ́ bàdùkún líbàdí ni àdùnwò ọ wà padà wà lọ gbé pamí nkú pé yé èwo rèé ọlọ́ni tẹ̀ bá fẹ́ kó rí bẹ́ẹ̀ ẹni tó wá jẹ́ wípé kò fẹ́ bọ́ sínú ayé lọ jìyà lọ́kùnrin ẹni tí bọ́ sínú ayé lọ jìyà lóbìnrin ẹni tí ìfì ránṣẹ́ sí yín bẹ́ẹ̀ ṣe ṣayé tẹ́ẹ̀fì ní sórí ibú ìfì ránṣẹ́ sí yín nípa ìgbésí ayé lọ́kọláya ìmọ̀ya ti anẹ́kùnmí ní udan bẹ́ẹ̀ ṣe ṣayé tẹ́ẹ̀fì ní sórí ibú ní bàbá sọ́mọ ọmọ sí bàbá ìyá sọ́mọ ọmọ sí ìyá ìfì ránṣẹ́ sí yín ìmọ̀ya ti anẹ́kùnmí ní udan ayé tí mo ní ẹ máa ti fáyé lépè àmọ́ ń tẹ́pẹ̀ yẹn òfin ní ràn yìí ni pé èmi gẹ́gẹ́ màá fún yín ní ìtẹ́yìn ó lò tẹ́ẹ̀fì nítorí fún tabáwọnú pléènì wọ́n wà fún wa ní jákẹ́ẹ̀tì kan pé jákẹ́ẹ̀tì yìí àyìnbó tí pléènì bá já ìtẹ́sùn mọ́ra rè tó fi jẹ́ pé yọkàn máa lọ lẹ̀ sí i ibi tẹ́ láǹdì sí ẹ̀ ní fọ́ká ẹ̀ ní kúkú yà ọlọ́run ló kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ẹ máa lọ ayé ayé tẹ̀ lọ mo ti gé lẹ́gùn ẹ máa lọ ayé ayé tẹ̀ lọ mo ti dé sépè wípé ẹ̀ẹ́dọ̀ ṣòwò ẹ̀rín lẹ́ẹ̀jọ fi bẹ̀rẹ̀ ẹkún lẹ́ẹ̀jọ fi parí ẹ̀ ibi tùmí ni ajẹmíà ẹ máa lọ ayé gbadukun ni badinadu wo ọlọ le yàwó pé èmi ni màá fẹ́ ọwọ́ agbada dọ̀bálẹ̀ níbi ìjọba ti máa dọ̀bálẹ̀ ẹ máa dọ̀bálẹ̀ ẹ máa rẹ́rìn ẹ máa so fèrè mọ́mọ́tò gbadukun ni badinadu wo wọ́n wà níyàwó gún ọkọ̀ pa àbọ̀kọ́ lọ yàwó. wedding alárinrin tọ́ padà wá di pé ìyàwó wa ń padà wá ń sọ wípé ẹgbà owó ẹ lọ gbẹ̀mí ẹ̀ wedding alárinrin tó wá padà wá ń di pé ọkọ wá ń padà ń lóyàwó ẹ̀ ọlọ́run mo fayé bẹ́ẹ̀ ni mo fayé lépè ọmọ ìyá méjì wọ́n sì kọ̀yìn síra wọn torí tí ò ní gbádùkún libadin adùnwòn ọ̀rẹ́ ìpìlẹ̀ tí wọ́n pera wọn ní intimate friend táwọn èèyàn mọ̀ pé five and six ni wọ́n nǹkan ó dẹ̀ ṣẹlẹ̀ wọ́n sì wá mọ́ bára wọn jàjà ọ̀run ọlọ́ní àmọ́ ọ̀rẹ́ àtọ̀rẹ́ tí wọ́n fẹ́ kó rí bẹ́ẹ̀ ọkọ àti àwọn tí wọ́n fẹ́ kó rí bẹ́ẹ̀ ọmọ àtòbí tí wọ́n fẹ́ kó rí bẹ́ẹ̀ ẹbí àtẹ̀bí tí wọ́n fẹ́ kó rí bẹ́ẹ̀ ìmọ̀ àyà àti adẹ́kùnmí ní ìhùdà èmi ọlọ́run ni màá fi ìmọ̀nà fàmíntàbí àwùdáyà ẹni tó bá wá tẹ̀lé tí n bá fi ránṣẹ́ kí wọn náà lọ́lọ́ fi ránṣẹ́ mẹ́ni alukurani tó fi rán anabi alukurani òun lọ́wọ́ jẹ́ ibẹ̀ iná àdàlù kurani kurani tí mo fi rán anabi yahadi ni láti yà kíwámù òun ni ó mọ̀ tọ̀yìn sọ́nà ọ̀nà tó fẹ́ tó fẹ́ tẹ̀ kurani ni ọba yìí sílẹ̀ tì iná ibal kuraani kuraani tí mo fira anabi yahadi lilati yakiwa mu ìgbésí ayé lọkọláyà tí ọ̀fẹ́ dúró dáa kuraani ni ó jò dúró dáa iná ibal kuraani kuraani tí mo fira anabi yahadi lilati yakiwa mu àárín ọmọ sóbì tí ọ̀fẹ́ dúró dáa kuraani ni ó bọ̀ ọbẹ̀ tóbi dúró dáa iná ibal kuraani kuraani tí mo fira anabi yahadi lilati yakiwa òun ni ó dúró sáàyè ọ̀rẹ́ méjì tí ó fẹ́ dúró dáa tí ó fi dúró dáa ìnà hadal kur'an kur'an tí mo fi rán ànábì yahadili láti ìhà akíwámu òun ni ó bọ̀ sórílẹ̀-èdè láàrin àwọn tí ń darí ìlú àtàwọn tí wọ́n ń darí tọ́ba ti dúró láàrin wọn láàrin wọn fi dúró dáadáa gbogbo ẹni tọ́ba ti wá ní ọyá kí lòfin ọlọ́run ọba lórí ọ̀rọ̀ ìgbéyàwó wa yìí ìlà fẹ́ tẹ̀lé ìgbéyàwó wọn ò ní bàjẹ́ kò ní túká gbogbo orílẹ̀-èdè bọ́bá wá ní ọyá kí lòfin ọlọ́run ọba lórí báwọn olórí ó ṣe ṣe fáwọn ọmọ ẹ̀yà àti fọ́mọ ẹ̀yà ó ṣe ṣe fọ́lórí tí wọ́n bá kà fún ọnu kùránì tí wọ́n bá tẹ̀lé orílẹ̀-èdè wọn ò ní bàjẹ́ kò ní dàrú kùránì yìí náà ni yóò wà láàrin àwọn ọ̀rẹ́ méjì tí a bá gbọ́ yà ẹ̀ wá bóòlù ọlọ́run ṣe ní kájọ ṣàṣepọ̀ ọ̀rẹ́ méjì láàrin ara ẹni tá a fi jọ sọ̀kalẹ̀ dáadáa tí wọ́n bá tẹ̀lé ti Kùránì wí àríwọ̀n ògùn yóò dùn yóò kalẹ̀ yàtí lẹ́tì ìyá àkíwá mu Kùránì yìí ọ̀nà tó tọ́ ọ̀nà tó tọ́ ọ̀nà tó jẹ́ ìmọ́lẹ̀ ní má tọ̀yàn sí ọlọ́run sì sọ pé ẹ sọ̀kalẹ̀ ẹ lọ́ọ́ má jà bẹ́ẹ̀ gbé tọkọ-tìyàwó ẹ lọ́mọ bára yín jà bẹ́ẹ̀ jọ́rẹ́ àtọ̀rẹ́ ẹ lọ́mọ bára yín fa wàhálà bẹ́ẹ̀ jẹ́ bí ẹ lọ́mọ dàrú bẹ́ẹ̀ jọ́ra ẹ lọ́mọ dàrú bẹ́ẹ̀ jẹ́ orílẹ̀-èdè ẹ jẹ́ yàkánlẹ̀ ẹ lọ́mọ dàrú ìmọ̀ ayé àti anamkùn mi ní ìhùdà ìmọ̀nà ni ó wà mi guideline procedure protocol tẹ́ẹ̀fì sáyé dùsúrù constitution ni ó wà látọ̀dọ̀ mi pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ní báyìí ó fi rí báyìí tẹ́ bá ti lè ṣe bá mi kò ní rí bẹ́ẹ̀ ṣe fẹ́ kó ilé ọlọ́fà lónìí tóbi jẹ́ pé tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìgbésí ayé ọmọ ànábì Adam á padà rí wípé kò balance bọ́lọ̀ ń ṣe ní ká ṣe tá fẹ́ ṣòwò à ṣe kò balance bọ́lọ̀ ń ṣe ní ká máa ṣe tá fẹ́ ṣèlú à ṣe kò balance. bọ́lá ń ní ká máa ṣe tá fẹ́ ṣe bí àṣẹ bẹ́ẹ̀ kò balance. ọlọ́wà ni yìí máa ya tí anẹ́kùn ní ìwúdá ìmọ̀nà ọ̀nà àátẹ̀ eléyọ̀wọ̀ abayín látọ̀dọ̀ mi máa sí torí pé ayé tí wa fi wá sí àyàfi kẹ́ tẹ̀lé bí mo bá ṣe wí pílánù pílánù tí mo bá yálẹ̀ tí pílẹ̀nì bá fẹ́ máa lọ lókè nísìnyí ó ní ó ní tíráàkì tí ọmọ fọ́lò ọkọ̀ ojú irin ọlọ́nà tí ọmọ gbà ọkọ̀ orí ilẹ̀ ọlọ́nà tí ó gbà kọ́kọ́ wáyà kúrò lójú ọ̀nà kọ́ wáyà ànúgbó ṣé kò ní lájẹ́ǹtì kí tírẹ̀nì ọ̀yà kí bàálù kó wọn ní kó forí lọ́nà báyìí kó wá forí lọ́nà báyìí ṣé kò ní kíláàsì bẹ́ẹ̀ náà nìgbésí ayé àwọn ọmọ ẹ̀dẹ́ nìyàn tá a bá ti lè sọ yí pé bọ́lọ̀ ń ṣe ní ká ṣe aláṣẹ bá mi ìgbésí ayé wọn kòlápsì márẹ́jì wa ọlọ́ni ẹ ṣe báyìí ẹ fáwọn ìyàwó yín ní owó orí owó orí tó kéré jù nísìn owó orí tí wọ́n gbélé lórí nísìn pé ọba kéré tán yányán tó gbọ́dọ̀ fún ìyàwó lówó orí rẹ̀ fifteen thousand naira ni nínú ṣẹ̀ríà Islam báyìí ó lè pọ̀ jù bẹ́ẹ̀ lọ o bóbìnrin bá béèrè ilé ní sàdáàkì rẹ̀ tágbára rẹ̀ bá ka ó fún bó béèrè mọ́tò bó béèrè jẹ́ẹ̀tì àmọ́ bá kéré tán yányán fifteen thousand gbọ́dọ̀ jẹ́ yàtọ̀ sí pé ebi mọ́ra sọ fún nígbà fẹ́ ṣe wedding ebi mọ́ra bàtà fún nígbà fẹ́ introduction hmm, owó orí tí ẹnìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ bá ná ń bẹ̀ gẹ́gẹ́ báyìí tó kò lè lọ sàdáàkì fifteen thousand naira ní báyìí ìyẹn mẹ́rin ló fún ìyàwó rẹ̀ lówó orí ṣe bí ẹ̀ ń fún wọn lówó orí ẹ pé owó orí rè àwọn ẹbí òní ni àta ọmọ wa gbowó gbogbo ọmọ tẹ́ bá bí ọmọ zìnà ni. owó orí yẹn dandan ni kóbìnrin gbà dandan ni ẹ wá ohun tá a fi rọ́pò lónìí à ń náwó bẹ́ẹ̀ lọ ọba à ń náwó ṣùgbọ́n torí yìí pé èyí tó jẹ́ dìmẹ́dìmẹ́ ń kí mọ́tò ọ̀ fáìn kí gbogbo ẹ̀ dúró dáa bó ṣe kó dúró dáa kí pọ́n wà ń bẹ́ àmọ́ kí wọ́n ní mọ́tò yóò ní bírèkì àmọ́ gbogbo jí àrẹ ṣiṣẹ́ ọ́ìlì rẹ ṣiṣẹ́ sẹ́ni rẹ ṣiṣẹ́ tọ́tù rẹ ṣiṣẹ́ tó lè fi tẹ́ná hánù rẹ ṣiṣẹ́ pínpínpínpínpín àmọ́ kò ní bírèkì ta ló lórí láyà tó lè tó lè bọ́nu irú mọ́tò náà ta lolú ẹ̀ tá a fi ń bọ́ padà òfin ọlọ́wọ́ba lójú wọ́n ṣe nǹkan kan wọ́n gbé pléènì kankan lẹ̀ ní airport kan wọ́n wá lẹ lánàá mọ́ ẹ nígbà gàdá báyìí gbogbo àwọn èèyàn wá ṣe tán fẹ́ wọnú wọ́n á rí lánàá wọ́n ah, àwọn ò lè wọ dé ẹ bẹ ní ni ọfẹ wa nǹkan bọ́mọ nẹ́bí adamu ṣe rí ń pọ̀rọ̀ ayé nù wọn ò ní gbé mọ́tò wọn fún lánàá kó máa wà lọ wọn à ní gbé pléènì wọn fúlàní àkọ́ máa gbé wọn fò wọn à ní rí láéláé pé wọ́n fẹ́ kọ́lé wọ́n wá rí pé bíríkìlẹ́yà eléyìí kò mọṣẹ́ wàk ni kó rí bíríkìlẹ́yà tó mọṣẹ́ kó wá ní ebi ká tó búlọ́ọ̀kù pọ̀ náà ni bá a kọ́ níbi gbogbo ọ̀rọ̀ ayé a máa wá perfection kí a máa ń bi ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n bá sì lè rí kó jẹ́mọ́ ẹ̀ mẹ́jà gbàgbé o pé gbogbo ẹni tó bá sọ wípé bọ́lọ̀ ń ṣe ní ká wá lu ayé kò bá lọ́rùn kò ní páàsì o ọ̀rọ̀ rẹ̀ ò yàtọ̀ sí ọ̀rọ̀ ẹnìkan tí wọ́n ní cleaner ni nínú pléènì bí tó ti wá ń clean ààyè pilot ọ wá rí ìwé ìwé kan wá sí báyìí lọ́ba kà pé tó bá fẹ́ wa pléènì tó fẹ́ kó rìn lórí ilẹ̀ tẹ green button ah. ó ní àti pléènì wíwà tiẹ̀ lé tó bá wọn lọ́ba tẹ green button lóòótọ́ pléènì bá ń lọ ńlẹ́ẹ̀lẹ́ lóòótọ́ yìí. Ah ó ní kíní ìrọ̀rùn wọn tó bá fẹ́ fò tẹ red button tó bá wẹ̀ ẹ́ tó tẹ red button plane bá fò lóòótọ́ yìí tó bá fẹ́ balance lórí òfurufú tẹ ash button ó tẹ ash button ó balance lóòótọ́ yìí wọ́n á ní tó bá fẹ́ bà ó rí inú volume two ìwé yìí ń bẹ ní ọ́fíìsì. tọ́ba fẹ́ bà ṣé ó ti fò ebi o ti rò pé kò le àṣẹ ò le àṣẹ ò le o ti rìn lẹ̀ àṣẹ ò le àṣẹ ò le o ti fò lókè àṣẹ ò le àṣẹ ò le o ti balance àbí wọ́n wá ní tọ́ba fẹ́ bà bó ṣe láǹdì eh, òun náà ni pé ọba nu volume two ìwé yìí volume two rẹ̀ sì ń bẹ nínú ọ́fíìsì ìwọ sì ń lórí òfurufú yìí eventually kí ni ó ṣẹlẹ̀ plane crash tọ́ba ti lè sọ wípé bọ́lọ̀ ṣe ní kọ́ wá lu ayé ọba tó ní ayé kọ́ wá fi rán ànẹ́bì pé bí ẹ ṣe ṣeré tọ́ba fi sọ pé bámi ló ṣe tọ́ba dá a láàárọ̀ tọ́ba dá a níbẹ̀rẹ̀ kò lè dá a parí. ẹ̀yẹ júwe fún ọ ibi tẹ́ ẹ ti gbọ́ jẹ́ sọ fẹ́ nìkan pé wọ́n wá gbé lọ síìtù nígbà wọn ni wọ́n fẹ́ sọ pírẹ́sẹ̀ fún wa sọ pé ọ̀pọ̀lọpọ̀ àdúrà lọ́fẹ́ balẹ̀ ayé rẹ̀ jẹ́ báyìí. ní tẹ́ gbọ́ ni pé ah bàbá ti lo oògùn kọjá bó ṣe yẹ torí pé oògùn lílò ká jẹ oògùn ká jẹ àṣejẹ kò sínú ìlànà tọ́lọ̀ ní ara àfihàn ayé ṣètánì ló gbé yìí kalẹ̀ ọlọ́run ti sọ fún wa pé láti tábí kutu wá ti ṣètọ́n ẹ mẹ́tẹ̀lé lánàá èṣù èṣù náà nílànà tó gbé kalẹ̀ o ẹ fẹ́ ṣoríire èmi ọlọ́run nílànà tí mo gbé kalẹ̀ tí mo fi ránà bí sí oríire náà èṣù náà ní ìlànà tó náà gbé kalẹ̀ tó jábẹ̀ ṣùgbọ́n bíi tiẹ̀ fẹ́ẹ̀kì ni ọ̀fẹ́ dèèyàn ńlá láyé ọlọ́run ọba nílànà tó gbé kalẹ̀ tó fi rán ànábì ṣẹ̀tàn náà nílànà tó náà là kalẹ̀ kó sì á lè tó bá wọn ọlọ́run wa nílà látàtàbí kùtùwàtì ṣẹ̀tàn ìlànà tẹ̀sù kùtùwàtì plans ìlànà tẹ̀sù ẹ má tẹ̀lé ìnáwó làkún àdúgbò mùbíì ọ̀tá lè sì jẹ́ fún yín ọ̀tá yìí ò sì ní fẹ́ kẹ́yìn ò sóríire ó lè má fi tàn yàn tẹ́yìn ó rò kó ríire ni. ọyẹ ẹja sọ fúnra wa ṣé gbogbo àwọn ọmọ obìnrin tí wọ́n wà skul àbá àwọn obìnrin tí wọ́n máa ń rìn gbàsẹ̀gbàsẹ̀ ìyá kí táwọn èèyàn lọ kó wọn tí wọ́n wà ní ẹ lọ fi ọkọ̀ ọlọ́yẹ kó wọn wá afẹ́ láwọn àlejò àwọn sífù àwọn sẹ́nitọ̀ àwọn nẹ́rẹ́bù tí wọ́n á lọ fọkọ̀ gidi kó wá rákẹ́ àwa ń gbádùn àwa nu fọ́ọ̀dù àwa nu bẹ́ńsà àwa nu nimosin ṣé oríire ni nimosin bẹ́ńsà fọ́ọ̀dù ń já sí fún ọ báwọn ta ló sọ oríire nínú irú obìnrin tọ́jọ́ wípé ẹ lọ́ọ́ fi irú mọ́tò bẹ́ẹ̀ gbé wá tọ́jọ́ ọkọ̀ ọlọ́yẹ àtẹ̀yẹ́tọ́ lọ wọ mí káàpẹ́ mọ́ ń lọ skul àbí mọ́ ń lọ bí iṣẹ́ mi tó jẹ́ pé ibiṣẹ́ rẹ̀ ní lọ́lọ́tọ́ skul rẹ̀ ní lọ́lọ́tọ́ ilékéwù rẹ̀ ní lọ́lọ́tọ́ tí mikira sì gbé kọjá tó sanwó fún mikira tó sọ̀kalẹ̀ tó lọ kàwé rẹ̀ tó padà lé àti tọ́jà pé dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tí ń ṣẹ́jú wá ìwà eléri bú tí wọ́n páàkì mọ́tò gidi tí wọ́n fi gbé ta lọ́jọ́ bí ẹ pé ń gbádùn ta ni òsì gbádùn nù wọn. am I communicating so a máa sọ àwọn nǹkan ìfún wa pẹ̀lú tí ó bá láàkáyé wa mu eléyìí gbé wọn àti fẹ́ ṣàjálẹ̀ lónìí ọlọ àrírú àròbìnrin míì nírú àdúgbò bẹ́ẹ̀ tó yẹ pé kódà kò wọnú bẹ́ńtà rí wọn àti fọ́ọ̀dù jálẹ̀ lónìí lọ́la wọn lọ ọmọbìnrin eléyìí tì í kò wọnú fọ́ọ̀dù rí wọn wá fi èwo ni wọn tó dáná ọkọ̀. Range Rover ẹ máa gbọ́ ọmọ wèrè tọ́wá dúró wájú Range Rover Range Rover tí ẹ ń gbé ọ lọ hòtẹ́ẹ̀lì tí ń gbé lọ wo lọ wá lẹ́gbẹ̀ẹ́ ọmọ pé ó lọ sùkú àbíbi iṣẹ́ tiẹ̀ tá bá wò ó tá lọ́jọ́ bí ẹ kó ejan ti renji gbe abi so isori re aye bi won pada lo na ni olohun ni imma ayya imma an yati na minni hudan imma no ma wala to do emi olohun oba wa bayi be se saye faman tabi'a hudaya e to ba wa tele mana yen o ni osori re laye ati lalikiyama. so ọ̀nà tọ́lọ́ wa fi rán ẹ̀bí ọ̀nà tí òrùjú ni àwọn ẹ̀wọ̀n ń béèrè lọ́wọ́ ń pa amadiya n tí ọ̀dàrú rárá ni pé amadiya yìí ṣe mùsùlùmí ẹni tó bá ti ní àkídà amadiya lọ́kàn kìí ṣe mùsùlùmí anabi muhammad òun ni last prophet anabi gbẹ̀yìn tó wá jíṣẹ́ àwọn ahmadiyya wọ́n wá gbà pé gulam ahmed ànábì tó náà so wọ́n lánàá muhammad kọ́ ni last prophet wọ́n ní gulam ahmed ni níwáyé gulam ahmed yẹn tọ́lẹ̀tì ló kú sí nínú àpadà sí ibú tí wọ́n fi mọ̀ pé ẹni yìí kọ̀ tán re oníkẹ́yìn kú sílẹ̀ ẹ̀gbin ọlọ́run ní í fún mùsùlùmí tọ́lọ́mfẹ́ kọ́ pa sílẹ̀ ẹ̀gbin abadan. so Kula Ahmed ó jìnnà ẹni tó yẹ pé immediately gẹ́gẹ́ tiẹ̀ ni tànàbí kúrò láyé lọ sọ pé òun lànàbí wọ́n pa ni Musailimatul Kadhabu ọkùnrin ara Yemen Abi àbí àbíbò nílùú rẹ̀ ẹ́ ṣé Yemen náà ni Musailimatul Kadhabu ó wà pẹ̀lú ànàbí ṣùgbọ́n bá anábì ṣe kú tán sallallahu alaihi wasallam ni Musailima wàá wò pé ah, kí ni ó wà ń bẹ̀ òun mọ gbogbo sáìtì anábì máa lò lónà bá ní tọ̀ òun tún ní anábì mi o abubakar bàjà ni umaru bàjà usman bàjà ali bàjà gbogbo mùsùlùmí bàjà torí pé ìbílẹ̀ ìta nàbí kú tán musaili mẹ́tòrò kà dáàbò yẹn èèyàn hundred thousand ló mú kó nu islam tọlọ fọ́ọ̀mù ẹgbẹ́ mi ó lò náà tó tún wá lẹ́yìn àná Muhammad. àwọn Abubakar àtàwọn yòókù wa ni àà ìyìn tí Kúránì sọ fún wa ni wípé ànábì ni khatam khatamu nabiyyin ó ní òpin àwọn ànábì ọlọ́run tí ò ní sànábì kankan lẹ́yìn rẹ̀ mọ́ Kúránì sọ bẹ́ẹ̀ ànábì gan sì tún sọ nínú ọ̀rọ̀ ara rẹ̀ gẹ́gẹ́ wípé à bẹ́ẹ̀ ṣe ń wo òun òun fẹ́ràn Ali débi pé òun fẹ́ràn rẹ̀ tán yányán tí èbá ṣe pé kò lè sánẹ́bí mi lẹ́yìn mi mọ́ so àwọn Ahmadiyya sì gbà pé Gulam Ahmad ànábì ọlọ́ọ̀ni so àkídà wọn yàtọ̀ àkídà tó báyìí sì yàtọ̀ sí dádẹ́bì mú wa kì í ṣe mùsùlùmí so àwọn ṣíà. ara àwọn ṣíà náà ni àwọn àṣàyíra yẹn àwọn jahamiya àwọn kọ̀dẹ̀ríyà àwọn kọ̀dàríyà yẹn gbogbo àwọn ṣíà yẹn èpè ni wọ́n máa sẹ́lẹ̀ gbogbo àwọn sàbẹ̀ àfi Àlì nìkan ní láìkì ara àwọn ṣíà yẹn lọ dá mọ̀lúdì nàbí ilẹ̀ ǹjẹ́ mọ̀ pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sínú. sọ gbogbo àwọn nǹkan yìí àwọn ìlànà tí aláàfin ilẹ̀ yìí tó sì fi rànà bíi ẹjẹ́ àgbìyànjú ká tẹ̀lé nínú ayé wa nínú ilé wa níbi iṣẹ́ wa lórí ẹ̀kọ́ wa lórí àwọn ọkọ wa lórí àwọn ìyàwó wa lórí àwọn ọmọ wa lórí àwọn òbí wa. ohun tí aláàsọ bàbá anábìyẹ ṣàlàyé fún wa. tí kúránì náà sì ṣàlàyé rẹ ẹ wọ̀rọ̀ ádámù àti Háwà àtàsọ wọn jọ dáràn ní ọkọ nìkan ní wá bí wọ́n ṣe tán abẹ́ ẹ̀kọ́ ni eléyìí gbogbo tóbi bá yọ dálẹ̀ nínú ilé ọkọ rẹ̀ náà ni wọ́n tán iná làwọn náà gbọdọ̀ wá tètè ọlọ́run àwọn obìnrin wa kí wọ́n bàa tagbára wo ní anabi sulaiman aleyhi salatu wa salam ogoji ọjọ forty days tọ́lọ́run fi fìyà jẹ ìyàwó rẹ̀ ló kó bà ẹ gbọ́ sẹ́ ọ̀pọ̀lọpọ̀ jíjẹ lẹ́yìn náà ìyàwó ní kó gbogbo ẹ̀ ń dàrú ní ìsìn ló kó so bá tó fi jẹ́ pé ìlànà ọlọ́run ẹ̀yin obìnrin náà ẹ̀ ẹ má kó bá wa. ìyàwó anabi sọlọmọnà lọ sọ fún anabi sọlọmọnà pé ṣe bọ́lá fún ọ lágbára pé kí wọ́n bóun ya èrè ọ bàbá òun òun fẹ́ máa wò ó anabi sọlọmọnà pé àmàjì àṣẹ tí yóò jù bẹ́ẹ̀ lọ ó sì ní wọ́n bá yèrè rẹ̀ àtọ́ fẹ́ máa forí balẹ̀ fèrè ni ẹ̀yin forty days anabi sọlọmọnà tó gẹ́ẹ̀tì pé ah ó forí balẹ̀ fún nǹkan mi ah èèyàn gbọ́dọ̀ forí balẹ̀ fún nǹkan mi àfọlọ́run ọlọ́run ní láago mélòó forty days tó fi forí balẹ̀ fún nǹkan mi yàtọ̀ sí mi wọ́n fi forty days ń jìyà bóbìnrin bá sì dálẹ̀ tán sí mo wá mọ̀ náà ní ìmọ̀ ní ọlọ́run dákun àbẹ̀wò mọ́sàn-án obìnrin wa níbànújẹ́ fún wa ẹ̀yin obìnrin wa ẹ dákun torí ọlọ́run ẹ máa tẹ̀lé lánàá ọlọ́run ọlọ́run ṣe dáadáa fún yín pọ̀ aláà sì fẹ́ràn yín ẹ̀yin náà wá lo ìfẹ́ tàlá ẹ lò fún wa ẹ sì faradà pẹ̀lú wa ẹ sì máa ṣàdúrà fún wa ẹ sì máa tẹ̀lé ìlànà ọlọ́run ẹ má rìn òhò ẹ̀yin obìnrin wa ẹ má rìn òhò ẹ̀yin obìnrin wa ẹ má ṣe ogun tá nẹ́bí ni ẹ má ṣe ẹ má ṣíra alẹ̀ ẹ má rìn òhò ẹ má sorun márùn yín ẹ má so irun míì má irun yín àlùwásílátù wẹ́límù sáúsílà anábì láwọn méjèèjì ò ní í jèrè ẹni tí ó gbórí rẹ̀ lẹ́bàá yìí pé kún ó so irun míì mọ́ àtẹni tí ń bá so ó mọ́ ebe ẹni pé ilé onídìrí náà ló fó tí máa wọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù ilé ibẹ̀ náà tí wọ́n máa dá ọ̀rọ̀ ọkọ lẹ̀ ibẹ̀ ni jàǹbá tí máa wọlé wá. anábì ní àlùwásílátù wẹ́límù sáúsílà ẹni tó gbórí rẹ̀ kalẹ̀ báyìí ó ní musausila pé ẹ bá ń de àtàsímẹ́ǹtì ẹ bá ń de wavebond mọ́ eré mi léyìí tó túmọ̀ sí pé natural ear tọ́lọ́run fi ibẹ̀ fún kò lọ́rùn ẹ wá sòmí ìmọ̀ yàtọ̀ sí rọ́bà àbó wù ú ká di ẹ mẹ́jà wọ ọkùnrin náà ẹ mẹ́jà máa ràn bàjẹ́ lọ́wọ́ pẹ̀lú ká máa wa ẹ mẹ́jà á máa ràn bàjẹ́ lọ́wọ́ pẹ̀lú káwọn ìyàwó owó rí i pé à ń cherish obìnrin kan tó ṣe Bob Marley tí àwọn bá di aládìmọ́lẹ̀ ẹja appreciate ẹ̀ tó bá kó orun tó fi rọ́bà kó ẹja appreciate ẹ̀ tó bá fòwú kó ẹja appreciate ẹ̀ ẹ mẹ́jà á jẹ́ kíyàwó ọmọ feel inferior pé àwọn tí wọ́n di Bob Marley tí wọ́n di attachment tí wọ́n di wégbọ̀nù ni ó pàtàkì sí wa. wọ́n kọ́ náà fúyàwó rẹ̀ torí ẹ fẹ́ ṣe wẹ́ẹ̀dì lọ́ba fúyàwó rẹ̀ lówó wíìgì fún àwọn ẹlòmíràn bọ̀bù mọ́lì ó ní ṣébi ceremonial something ni ọlọ́wọ́ a máa pa ẹlòmíì jọ wedding kí ni wọ́n àwí fọlọ́wọ́ ẹ̀ rírí ni àti ọlọ́kọ tó kúnjọ márèjì rí àti ìyàwó tó kúnjọ márèjì rí èwo làrá tí òṣìṣẹ́ lọ́dọ̀ àbẹ́wò làwùrọ̀ máa tọrọ èèyàn. so àwọn obìnrin wa tí wọ́n ń de chain mẹ́sàn yẹn tí aṣọ wọn ò sì balẹ̀ débi kọjá pàwọn nìkan láàmú rí kí làwọn náà wá ń gbà kí nínú wa ń dùn sí pé bébí ọ́fíìsì rẹ̀ ìyàwó rẹ̀ lọ lẹ́rọ ojú oní ṣebí kákàfíṣe pàtí náà ni ìyàwó lọ fáìlì gbogbo ohun sọ yìí gbogbo obìnrin tí bá ń ṣe ní ráàánú ọlọ́run ká máa fáìlì eyín ká gbogbo obìnrin tí bá ń fa kò ní ràánú ọlọ́run àánú ọlọ́run ní bá so ìjọba sọ pé òní ràánú ọlọ́run fún ọmọ sọ pé òní rówó kéde pé òní rówó kéde bí ìyàwó chief kirikan wọ́n dẹ̀ ń rówó à ìwọ tí mo jọ́ kẹ́yìn ọ̀rọ̀ wọn èyí olórówó kọ́ lọ́wọ́ gbé àìsàn tí wọn ò ní rí ìdí tí ń ṣe tì ní àbíbò lọ́rùn kọ́ lọ́wọ́ máa jà náà kéèmọ̀ tí ṣe ń ronú lọ́wọ́ máa jà ẹlòmíì tọ́lọ̀ bá ní mẹ́sẹ̀ báyìí tọ́ba ṣe bẹ́ẹ̀ yọ wá bímọ wọn ní gbogbo kẹrẹ ẹ̀dá akọ́lé ṣe gbé ọlọ́run lè fọmọ ṣe bínú fún ó lè fọmọ ṣe bànújẹ́ fún ẹlòmíì ọlọ́run lè fi àlàáfíà rẹ̀ ṣe bànújẹ́ fún tí ọmọ nọ́ọ̀sì kan nínú ara tí ò ní mọ kókó bó ṣe jẹ́ ìyàwó rẹ̀ ya tàtú inú rẹ̀ ń dùn onígbòtí ẹ̀jẹ̀ kókọ rẹ náà lọ́kọ sí gbogbo àwọn nǹkan yìí ọlọ́run ní ẹni tí bá ń ṣe àtẹni tó gbé ara lẹ̀ kó bò ya tàtù àtẹni tí máa ya tàtù ẹ̀sùn báwọn yẹn ṣe ń lówó ní tàtù níta mọ̀ yìí pé a kèé sowó ní jẹ́ àánú ọlọ́run kèé ṣe pé lágbájá lówó nìkan la fi á sọ pé a ó ti rá àánú ọlọ́run ebe yẹn lọ ọkùnrin tó ń ṣe bí obìnrin tó sì rówó nínú nǹkan tó sì ní tó ní tó kó ìbínú ọlọ́run sínú yẹ́nyẹ́ lànàbì sọ yìí pé kò ní yẹ kò ní ràánú ọlọ́run kò ní soríire ta ni ọkùnrin tí bá ń múra bí obìnrin àtobìnrin tí bá ń múra bí ọkùnrin ọkùnrin tí bá ń sọ̀rọ̀ bí obìnrin àtobìnrin tí ń sọ̀rọ̀ bí ọkùnrin ọkùnrin tí bá ń hùwà bí ọkùnrin ọkùnrin tí bá ń hùwà bí obìnrin àbóbìnrin tí ń bí ọkùnrin. so gbogbo àwọn nǹkan yìí ẹ má jẹ́ káwọn náà máa encourage àwọn ìyàwó wa lórí àwọn tí ọ̀dà yìí ìyàwó rẹ farun ojú ọwá lọ fàìn ìyàwó rẹ lẹrun ojú ọwá lọ fàìn ìyàwó rẹ lọ lẹ èékánná má ètò wà ń bẹ tẹ́lẹ̀ ọlọlẹ ilẹ artificial tó yẹ pé bí wèrè bá fẹ́ jàmàlà yọ ọmọ wá síbí kì í ni èékánná àwọn òkú tí ẹ kó wá láti Somalia wọ́n lẹ̀ fún ìyàwó rẹ inú rẹ náà dùn ṣé bó ń sin lọ salon hello èmi àti ìyàwó rẹ ìwà àti ìyàwó rẹ wà ní salon on figs inú rẹ sì dùn láti wí bẹ́ẹ̀ tó bá tẹ̀ jẹ́ pé lẹ́bù tẹ́ fi fẹ́ra yín kì í ṣe lẹ́bù tọ́lọ́ǹtà nẹ́bì tí tọ́lọ́ǹtà nẹ́bì tí wá ń yé wọ ọmọ gbìyànjú láti wá bí ìyàwó rẹ náà ó ṣe máa yí padà díẹ̀díẹ̀ náà ni ìwọ náà ló tó lọ ra bọ́dí ọ̀gí fún yìí oníbẹ́bí díjú ìyàwó bá díjú ọyà lajú gbàdọ lọba kó jáńpé jáńpé àwọn aṣọ bí àkísà bí àkísà ee eh, that's why I love him ẹ. Eh. inú ìyàwó náà wá ń dùn pé ṣebí dá ebi ọkọ mi lọ́ra wálé fún mi àwọn asọ́tọ́ yẹ pé inú ilé ló yẹ kó ti máa wọ̀ fún ọ níwọ̀ àti ẹnìkan ọwọ́ àwọ̀ jáde ọ̀ ń lọ lójú títí ò sì lè pàdé irú obìnrin bẹ́ẹ̀ ò sì lè gbé ọ̀ kúrúùsì kúrò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kópẹ́ lágbájá dádì lágbájá ẹ̀ rí mi pé mo rí aṣọ tó wọ́n ń tì mí lójú ni kó jọ mọ̀ pé obìnrin ìtìjú ló ń jẹ fún ọ tó náà bá wò pé ah, mo jẹ́ fún ọ náà nù kò sí nǹkan kan à ah, irú obìnrin bẹ́ẹ̀ náà ń bẹ lọ́n kọjá gbogbo ìyàwó náà bá pàdé láyé ni. torí náà ṣé gbogbo àwọn nǹkan yìí wa jẹ kì í ṣe wọ́n ó ṣe bí wèrè kó tó sórí ire láyé ọmọ rẹ ọkùnrin lu tí ó sì dirun ó sì ní fẹsẹ̀ ń ṣe níbi tó wà nù ah, oh you are a bad boy man and he, oh yeah, sorry that's what we're doing in America that's what the America ah America ó yẹ kọ́ ọmọ rẹ ọmọ pé kíni èmi ló èmi lọ fẹ́ wá fún lówó pẹ̀lú eré bú tó ṣe yìí ọlọ́run ni ó kọ́ àtọwọ́ rẹ̀ daddy if you don't want it men eh, get another with this one you are all better this one no me láyé torí pé láìkè àmọ̀ gan gbogbo ẹni tó bímọ gan wulẹ̀ fẹ́ kọ́ mọ́ ó dì sónù àwọn láìkè àmọ̀ ọmọ kò bọ́ pọ̀lọpọ̀ láìkè àmọ̀ sáàmù tán kọ́ wọ̀nyí ìwọ tó mọ̀ ẹ́ ń tójú rẹ mú gbóyìí ìwọ tó mọ̀ ẹ́ ń tójú rẹ ṣe tọ́ọ̀gì yìí ìwọ tọmọ rẹ ń tójú rẹ jẹ́ bànújẹ́ yìí ìwọ tọmọ rẹ ń tójú rẹ fẹ̀jẹ̀ wẹ̀ ọmọ yìí wà ní jẹ́ bànújẹ́ fún ọ ní àlìkí àmọ́ kí ló jẹ́ fún ọ láyé jẹ́ bànújẹ́ náà kọ́ ń láyé ṣé ìyá pàyẹ̀pàyẹ̀ lè jáde pé agbára ọ̀dọ̀ Ọlọ́run wa fẹ́ sẹlẹbírẹ́tì owó ní kíni ọdọọdún mẹ́wàá tọmọ rẹ ti ń pààyàn ṣé ẹgbọ́ ṣé bàbá pàyẹ̀pàyẹ̀ lè sẹlẹbírẹ́tì ẹ̀ lẹ́yìn kó tó máa dì náà rẹ̀ pé wọ́n ń bà ló kọjá ni kì í sápa yẹn so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ntọ́ba jẹ́ tìjú láyé sí àwọn àní jẹ́ tìjú láyé kìá náà ọmọ tó lè fi yẹ gẹ̀láyé pé pàyànpàyàn ni bẹ́ẹ̀ ṣe ń wò yìí pé wọ́n fẹ́ bọ́ sílé ọmọ rẹ tó jẹ́ pàyànpàyàn kọ́ wá wípé kọ́ wá kọ́ nu invitation pé eléyìí ni láti pè é sí house wa mi ọmọ rẹ tó human slaughter tó wá pàyàn sóríire èyí lè sọ wípé ẹ wá bá ń ṣe ìdúpẹ́ lórí ọmọ mi tó kàwé sórí ire èyí ẹni sọ pé wọn bá ń ṣe ìdúpẹ́ lórí ọmọ mi tó fẹ́ ṣe wẹ̀lí màbí ọmọ mi tó fẹ́ ṣe ṣàádà èyí ẹni sọ pé wọn bá ń ṣe ìdúpẹ́ lórí ọmọ mi tó fẹ́ ṣe fírídọ̀mù bí iṣẹ́ rẹ̀ abẹ́rẹ́ lè sọ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ yẹn lè sọ pé wọn bò ń ṣe ìdúpẹ́ ọmọ òun tó human slaughter pààyàn pààyàn tó wá pààyàn sórí ire kọ́ wá pelélé káwé lélé náà mọ̀ sọ pé àwọn ntọ́jẹ́ nǹkan tìjú láyé ṣé wàá ní jẹ́ tìjú nù sáré ṣé wàá ní jẹ́ tìjú lálùkì àmọ́ yóò jẹ́ tìjú tọ́lọ̀ ọba sọ fún anukuru á nìyí pé ọkọ ò rí yàwó sá lálùkì àmọ́ yàwó sá fọ́kọ ọmọ sá fún bàbá bàbá sá fọ́mọ ọmọ sá fún yàyà sá fọ́mọ torí pé a ti rí pé hey ìtì ń bẹ wájú tèmi gan ìtì rí yẹn ju a ah, ọmọ yìí ní tún gbé tiẹ̀ bọ̀ yìí irun tọ́mọ rẹ ti ń ta kókó láyé o wọ́n gbé dìde láti kìámọ̀ ṣé ẹni tá a bá ti ìjọ tọ́lọ̀ ń bá ní ká dìde pé ká wá gbàdájọ́ gbogbo orun tá a ti fálà ìjọ wọn ti bí a ọlọ́wọ́n da padà sórí wa gbogbo ìkànnà tá a ti gé yọ padà so wọ́n rí dreadlock ọmọ rẹ náà irun tọ́mọ rẹ ọkùnrin ṣe ti ń tán kókó ẹ̀yin obìnrin Bob Marley wave on bí ó ṣe ṣe hàn gàgà lórí yín nì nígbà gbé dàkí àmọ́ tọ́lọ́wọ́ àmọ́ béèrè pé ẹ́ẹ́ ṣé wọ́n lọ́lọ́ fẹ́ wáyé ó ní wọ̀kọ̀ ta ló ní ọmọ lọ ebé mi ni mo ibi mo sì dá ẹni mo sì máa ń tọ́ yọ mo sì ti fún ọ ní irun tọ́ yọ o sì tún múrun mi ò tún fi kún ó ní ṣe bẹ́ẹ̀ mọ́ lónìí níbi tó ti ní ẹni gbà ó lẹ̀ wọ́n àpẹ́ lọ pe ọkọ wèrè wá tíyàwó rẹ̀ ń ṣe bọ́bù málì lójú rẹ̀ tí ò sọ̀rọ̀ ọkọ tíyàwó rẹ̀ ń lẹ́rú ojú lójú rẹ̀ tí ò sọ̀rọ̀ bàbá tọ́mọ rẹ̀ ọkùnrin ń lutí lójú rẹ̀ tọ́mọ rẹ̀ ọkùnrin ń tí ń gbé sòkòtò bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀ lójú tí sọ̀rọ̀ bàbá tọ́mọ obìnrin ń wọ sòkòtò tí ò sì ní bo ara wa ní bá ní ẹ wá ẹ lọ lọ sọ bẹ́ẹ̀ o ẹ nígbà mo ṣe wà ẹ́ẹ̀kì tí mo ní sí mẹ́rin kíní kan ẹ fàtìmọ́nú ẹ̀ ń lù mí ni pé ìṣe ní ìṣe níbí ẹ sọ fún mi pé ìrun dà ẹ sọ fún mi pé súnà dà ẹ sọ fún mi pé àwẹ̀ ẹjọ́ àlàmísọ àwẹ̀ ẹjọ́ mẹ́ndé àwẹ̀ rọ̀bẹ̀dánà dà ẹ sọ fún mi pé ọyẹ mọ kùránì ká báàmì ẹ̀yin náà lẹ lídìí mi lọlé ológun tí wọ́n fi ń sígbẹ́rẹ́ fún mi lójú yín ni tí mò ń pé iye tí à ń pè ń faramọ́ bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe ẹ̀yin náà lẹ́ mi lọ́dọ̀ ya Ṣàngó tí ń wẹ ìwẹ̀ Ṣàngó ẹ̀yin lẹ́ mú mi lọ́dọ̀ ya Ọ̀ṣun tí ń wẹ níwẹ̀ Ọ̀ṣun ẹ̀yin gẹ́ sọ fún jọ́nà pé o ti wá dọkùnrin báyìí àwọn ọmọ wa ni rọ́bà náà ọlọ́run àwọn tí wọ́n sọ wá nígbà tá a wà láyé àti ìdí ìfáyín mi nílẹ̀ azab àwọn ti mọ̀ pé táwọn ti já sórí ibú lónìí orí ibú táwọn bàbá àwọn báwọn dọ́bù ẹ̀ orí ibú táwọn ìyá àwọn báwọn dọ́bù ẹ̀ asim di ìfáyíní minel azab àwọn ọmọ ní òwú bẹ́ẹ̀ ojú ọ̀gbìn àti àmọ́ wàlọ́ọ̀hì kùrán lọ kọ̀ǹfàmù ẹ̀ pé gbogbo àwọn ọmọ tí mu gbó gbogbo àwọn ọmọ tí mu tí gbogbo àwọn ọmọ tí ń ṣe ládàáda kí o gbogbo àwọn ọmọ aláṣẹ́wó yẹn wọ́n ní wọ́n lọ́wọ́ àwọn tí mọ̀ fáwọn ṣòfò lónìí kò síbi táwọn fẹ́ yẹ̀ sí ṣùgbọ́n àwọn tí wọ́n tí àwọn tí wọ́n jẹ́ ẹni tó fi àwọn ta lọ́rẹ tí wọ́n wá kápá àwọn lọ́ọ́bì tiẹ̀ tí wọ́n kápá àwọn lọ́ọ́bì tayé àti ibi ìfẹ́ yìí nílẹ̀ àdábì báwọn dọ́bù ya wọn lónìí. wàlá anihun ládàn kabira jẹ́wọ́ sọ̀fù tẹ́nìkan ò ṣerú rẹ̀ lónìí ọmọ wa padà gbé ọ sí pẹ̀lú ọmọ gbé bàbá ẹsẹ pé ọmọ gbé yẹ ẹsẹ pé abi Allah Rabbana ahablana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imaman gbogbo àwọn ọmọ wa àtàwọn obìnrin wa Ọlọ́run ṣe wọ́n ní tutù ojú fún wa mẹ́sàn àwọn obìnrin wa ní bànújẹ́ fún wa mẹ́sàn àwọn ọmọ wa ní bànújẹ́ fún wa mẹ́jọ àwọn náà jẹ́ fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.